kábíyèsí olódùmarè kábíyèsí Ifá àti gbogbo olólùfẹ́ ọlọ́run ta ọlọ́run káàkiri àgbàlá ayé pátápátápátá tíbi tọwọ́ tí ọwọ́ jẹ́ ètò wa dé ipò ojú yóò ní fọ́ etí yóò ní di. <laughs> ṣe ẹ ìmọ̀ ibi tó ti yá àṣẹlẹ̀ ilé yìí ó yá àṣẹlẹ̀ bí akérúbù ni àmọ́ <laughs> ẹ ṣe àwọn mùsùlùmí ti gbé ó ti gbé fún yàrá ni nígbà ẹgbẹ́ tí yàrá wí ó ní àláwì ah, ni ó lè ti ọmọ kọ àláwù. <laughs> aláwì ẹ láwa oní kírísítẹ́nì bí ò bá sí mùsùlùmí tó rí pé aláwì lọmọ yìí kọ sétí àtẹ̀tí kìíní àtẹ̀tí kejì bójú bá ń dùn ẹ̀ kó o lè rí ìtọ́lọ̀ ń ṣe fún wa rèé o lọ́dún ẹ̀rí tó sìn olúwa ṣeun olúwa ṣeun. Hmm. mo lè jọ mo lè tí ọmọ tó o bá ṣe rí ná ẹ̀ka ẹ̀kẹ́ bí kájà sí ní etí mo lè tí ọmọ tó yòókù ṣe rí. ìyá yìí ó dà ìpọ̀tù nínú ọtí àyè kó máa gbóyó fún ìyá yìí òdo yíyá àwọn kìrìsìtẹ́nì yòókù ẹgbẹ́ rẹ̀ kìrìsìtẹ́nì ìṣẹ̀lẹ̀ nàìjíríà yìí ó ní kí wọ́n wo tí ọmọ ìwé tí ọmọ kan àláwì kí ìkọ́sá kí ìkọ́mọ ti lọ̀pọ̀ báyìí ó ti jà láwùjọ yìí ń tẹ́ ń gbé kiri báyìí gan àwọn mùsùlùmí gan ti já pé irọ́ ni gbogbo kíní etí ọmọ kan àláwì ẹ kí wàá lè fi ṣe yóò bàbá tètè ẹ̀bọ̀n lóye pẹ̀ kó mọ kọ ara sí lóye pẹ̀ àbí kíní <laughs> aláwì ó wá gbé tí ọmọ ó wá wọnú etí ọmọ púpọ̀ ní ìlẹ̀ nítorí ní ìlẹ̀ sọ̀rọ̀ ayé dìbò rè gan-an. yóò mọ fi gbọ́rọ̀ jọ àwọn ọmọ yòókù lọ. <laughs> ẹtì no ẹtì yóò mọ gbọ́ mẹ́sẹ̀gì ẹtì tá a ti gbẹ́yàwó àti ṣọ́ọ̀ṣì yóò kàn gbọ́ mẹ́sẹ̀gì ni. ó dà yìí pé mùsùlùmí ni wọ́n wọ gáàsì lọ́rùn ṣé ìyá ìgbọ̀n ò tí mọ̀ ṣé ìyá ìgbọ̀n mọ̀ ń bó sa etí ọmọ rúra wò kí bóyá kí èmi náà ti ẹ̀bẹ̀rẹ̀ bóyá kí èmi náà ti ẹ̀bẹ̀rẹ̀ sẹ́yọ̀lá kí mo wùjà gbogbo ibi tó wà tí bíbẹ̀ lọ́sítù kí mọ owó tí ọmọ kí mọ owó ìtọ́jú rẹ̀ ká tó kọ fá kí mọ ìtọ́jú rẹ̀ ká tó kọ ìfáyà ọ̀gá kí wọ́n sì fọ́ kan kí ẹ̀kọ́ kan lọ́pọ̀ báyìí wọ́n ti ọ̀nà tó fi kọ aláwo mọ̀ wá kí yíyó lọ́pọ̀ ó ti dà mọ̀nìngà wọ́n lọ fi èso kọ aláwù sí mọ̀nìngà la nígbà tó bá dé nígbà tí mọ̀nìngà ọ̀gá tí ó tó bí ọdún méjì aláwù bá lára ẹ̀ wọ́n mọ̀ ah, aláwù àgbà igi àníge ẹ̀ méjì káwọn àwọn tí ike wọn náà sì lè ṣe mọ̀nìgá fún náà àwọn tó fẹ́ lò fún fún fọ́jẹ̀ rúru ìtọ̀ ṣúgà ẹ̀mí lè wọ́n gé gìmọ̀ lẹ́yìn àná kí wọ́n rí nǹkan lò ẹ mọ̀ tara yín gbogbo kí tó ń yálẹ̀ yìí gìmọ̀ rí yálẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́pẹ́ adìẹ ń sá adìẹ kọ àláwò wọn lọ gbádìẹ lẹ̀ adìẹ wa ń gbọ́ tó rìvásì lórí kó mọ ságbàdo jẹ adìẹ ságbàdo jẹ lọ wọn àfi sí rìvásì adìẹ ń kọ àláwò ṣebí kan náà ó ní ẹ eh, ẹ eh, ah, Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ah, ilé ń jẹ́ Kùránì òjò nígbà táàmù Kùránì ìbòde Kùránì nìkan ó ti jóná kùlàjì kèéṣẹ́ yìí lẹ bẹ̀rẹ̀ àwọn àbáwọn náà ti bẹ̀rẹ̀ àwọn barista tí náà ń jó tán ní láúlà wàhálà kúwàtà mo bá bára mi níta láúlà wàhálà kúwàtà ń bá bára mi níta ẹni tí Muhammadu gbé ní jẹ́ ogúndé tí Muhammadu rántí jẹ́ ogúndé ọmọ ìyàmọ́tọ́ pa lẹ́yìn ẹ̀ ní jẹ́ ogúndé gan Muhammadu rántí ẹ̀ mùsùlùmí ló ń sọ wọn pé jọ sàmì ìṣòpò tó bá ti fẹ́ kú sàmì ìṣòpò tó bá ti fẹ́ kú pé láàyè láàyè làlá o sàmì ìṣòpò tó bá ti fẹ́ kú kó wá pààyàn lọ bí ọgọ́rùn-ún dẹ́mílì ó kàn lè pààyàn lọ́gọ́rùn-ún kó kàn dàgbà kó kàn pé à ah, jẹ́ ìfọ̀bẹ́sí dàmí lọ́rùn àbí kó gbọ́bẹ̀ kọkànlẹ̀ láìlá ilẹ̀ lọ́mọdé òṣìṣẹ́ ìṣẹ́ àṣàlám kò sì yẹn mọ́ <laughs> àlùjẹ náà ló ń lọ àbí kó ti dára lọ kó kàn sí bọ́ọ̀bù mọ́ra kó wọ́n sí bọ́ọ̀bù mọ́ra ó ti mọ̀ pé in next two minutes gbọ́ǹbù ó dùn kó mọ̀ pé láìlá ilẹ̀ gbà àlùjẹ náà wèrè sí wèrè ugo sí go nǹkan sẹ̀mí yín ní táwọn sọ fún ẹgbẹ́ ayé nì kẹ́lẹ́ bí wọ́n sọ fún ẹgbẹ́ wọ́n sọ fún ẹgbẹ́ ayé tipẹ́tipẹ́ àwọn olóró nù mí ẹgbẹ́ àti èsì mọ̀nìngà aláwọ̀ ní gbégi bọ́mọ bọ́mọ ọdún bọ́mọ súyà ń ta súyà ó ní ẹ ẹja ara súyà ẹ mẹ́lẹ̀ yẹn gbúdọ̀ jẹ́ ọkọ̀ aláwọ̀ bí kíni òun fẹ́ di aláwọ̀ ní di ṣépù di yọ yọ bí bí gàlà fẹ́ di yọ yọ ṣépù aláwọ̀ kò sí tó fẹ́ di tí èyí ṣépù aláwọ̀ ara kàábà aláwọ̀ ara kìnnìkan aláwọ̀ àní gbogbo aláwọ̀ yìí sẹ́ kí ni ṣiṣẹ́ tó ti sọ́wọ́ àní Nàìjíríà iṣẹ́ wo ló ṣe fún wa lónìí pk àwọn alamadu àgbàjù <laughs> àwọn náà ìyá jẹjù lónìí pk àwọn alamadu àgbàjù ṣọ́ọ̀ṣì tó wà nàìjíríà gbogbo ṣọ́ọ̀ṣì tó wà nàìjíríà táwọn ti di complain táwọn sọ di complain ọmọ nàìjíríà mọ gbádùn ni ìlú aláàlá o ìlú tó mọ lọ́hùn sìn tí tápá àwọn náà ìyá jẹjù gbogbo tí wàá di pé ẹ̀rọ náà jáde jẹ́ kí táyà kí tèmi kí tèmi àkàmọ́ mi sá ti dá nínú nàìjíríà tó bá ti dá ó ti tán. wọ́n lè pẹ́ ẹ mọ̀ pé yà ti wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyá nìkan padùn ni ìyá nìkan padùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tẹ́yìn tẹ́jú lórí ẹ̀yin olórí ẹ̀sìn òfò yìí tẹ́yẹ̀ bá ṣe àtúnṣe àtẹ̀yìn àtọmọ yìí yóò padà jẹ kò rí ẹnìkan kan lẹ̀ ọ̀run yàgò wájú ẹnìkan ní sẹ́ńtírì yìí káyìn ìyá òpó ní ìkẹsìmọ̀ gbọ́mọ kan wá kẹmọ́ ẹ pé tí ẹ kọ́ àlàó bẹ́ẹ̀ bá wà lákàndá àtàláwọ̀ tèmi gangan tó yẹ bá wò dáadáa tẹ́ bá fi tinú tinú wò ẹ̀ rà lọ́mọ bẹ́ẹ̀ <laughs> àwọn afọlẹ́ bí oye lè kọ́ báyìí bí oye yìí aláwọ̀ àmì ráù ni ṣé lè ní alífù tí wọ́n máa ń tó sọ́pọ̀ ni tó ti dà aláwọ̀ ní ntúwìn ẹ sáà máa ronú kí lẹ́bi ìvẹ́ǹtì Saudi Arabia ò ní gangan tán police fàyè lẹ́yìn bandit Boko Haram kó mọ sponsor ọba àlù kó mọ kó kó mọ bàlúwẹ̀ jẹ́ kó mọ sponsor àwọn tí ń gbé kànga hmm, gbé kànga ń ẹ̀ka láwùsí ọlọ́run ṣeun nàìjíríà omi kún sòrò yín ẹ̀fẹ̀ mú mi kú orí rẹ̀ sí wá orí lẹ́yìn kẹgbẹ́ kànga kẹgbẹ́ bọ́wọ́ ọlọ́run yọ wá láì pé yẹlé yẹlé ti gbowó láì pé ti gbowó àti pé mùsùlùmí náà kó gáàsì lọ́rùn ẹ máa gbọ́ ọ̀rọ̀ dáadáa etí ọmọ kàlà o kí lábẹ́rẹ́ ọkọ tẹ̀gbìr. ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni ọmọwùnmi láti iléeṣẹ́ renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wàá pè ní renix connect a ti ń ṣe tipẹ́ tẹ pé àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ ti pẹ́ so àti wọ́n á ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní Renis Connect fáwọn tí wọ́n bá ń wá olólùfẹ́ tó ń bá ń wá olólùfẹ́ àbí ẹyin ọwọ́ èèyàn kúnra tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́ so ní iléeṣẹ́ iléeṣẹ́ Renis Connect ìpele mẹ́rin òun ni a pín sí àwọn packages ta ní ọ̀nà mẹ́rin ni ó wà àkọ́kọ́ òun là ń pè ní premium adẹ̀ tún lè pè ní platinum ìkejì òun là ń pè ní gold package ìkẹta silver and the last one is the companionship For those of you seeking for love, long-time relationship that will lead to marriage, we have it. You can contact us at Renis Connect for this thing. So the first one, which is the premium or platinum. So àǹfààní yẹturu ó wà nínú àwọn ìpele yìí. Ẹni tó bá mú ẹni tó bá mú fún ẹni tó bá lọ fún premium, àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélú, bóyá bí a rí olólùfẹ́ kan tí ó níwèé gbèlú, ó wá rí partner tí ó nífẹ̀ẹ́ tẹ pé ó dẹ̀ ní ìwé ìgbélù tó pọ́n wá ìwé ìgbélù ó máa rí ẹni tó bá mú premium àǹfààní yẹn wà fún àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bíi event tó ń lọ lọ́wọ́ tó ń lọ lọ́wọ́ ní anywhere so ẹni tí ó bá wà ní premium package yìí tàdé tó ń pè ní platinum ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí abíyá ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti jọ tá ti so wọ́pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀ so the second package òun là ń pè ní gold àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó tó ìyẹn ní background because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa sọ́wọ́dẹ máa ṣe ìwádìí òfin tó tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ renis connect láti lè bá wọn wá olólùfẹ́ so àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium bá jẹ òun náà ni àwọn gold máa jẹ so nǹkan tàdé tàdé máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀ our privacy is very very high we have a very high privacy we cannot link link or link any of our customer privacy on, a, on social media so their privacy is very high so the next one is the silver ìpele kẹta òun là ń pè ní silver so àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver bọ̀ nǹkan tó kọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium so àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́ ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship síta companionship yìí ó wà fún ọjọ́ orí òun ló determine àwọn tó máa wà nínú companionship yẹn because ó dàbí um, bóyá bíi bàbá àti ìyá tí wọ́n ti tí pásínà wọn ti kú tí wọ́n wá ẹni tó máa ṣe ìkejì ara wọn di ọjọ́ alẹ́ so ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún àádọ́ta ọdún which is fifty years old so àti bẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀ ẹni tó bá wà ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé àádọ́ta ọdún kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn nǹkan tó wà nù companionship bẹ́ẹ̀ nìkan tó dẹ̀ wà nù premium òun náà làwọn tó bá wà nù companionship yẹn máa jẹ́ nílé iṣẹ́ rẹ́rìs kan ẹ̀dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti ìrí iṣẹ́ láti ara iléeṣẹ́ renis connect gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní iléeṣẹ́ renis connect ẹ pè wá sí àwọn nọ́mbà tẹ́ ẹ̀ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí dọjọ́ alẹ́ ẹ ṣé gan ni.